ẹ̀ ti máa lọ wáyé wọ́n sì wọ́n sì wọ́n sì kan nínú ọjà mi. kí àwọn bíi nì. alhamdulillah oníbèrè sí béèrè pé ìjọ tá a máa ń ṣàdúrà a sọ pé ọ̀là ilaha illallah ọ̀là la so kọtọ súnà kìí sọlá ilẹ̀ yóò fi máa tọrọ la ilaha illallah gan lẹ́fi tọrọ la hawla wala quwwata illa billah lẹ́fi tọrọ nítorí pé tó ti mọ yorùbá lẹ́nu ní èdè tiwa nígbà ọlá kínní ọlá kínní ọlá kínní ìwọ ọsọlá ọlá kọ́ ló fi tọrọ nísìnyí ó bẹ lọ́hùn ọsọ pé la hawla wala quwwata illa billah àìwọ Ọlọ́run wo gbólóhùn la hawla wala quwwata illa billah ìsìn nǹkan báyìí fún gbólóhùn tí wọ́n wí tó sì máa túmọ̀ rẹ̀ tó lágbára ló tọrọ lọ́dọ̀ lọ wo gbólóhùn la ilaha illallah tí mò ń wí tí mo sì gbàgbọ́ ìsìn nǹkan fèsì pọ́lá ẹ̀rí pé ní Yorùbá lẹ́vù tẹ́nìkan bá ń ṣàdúrà tó bá sọ pé ọ̀làlà haúlà wọ́n expect kí wọ́n bá complete ẹ̀ tí wọ́n bá complete ẹ̀ ọ́ máa òkèrè èèyàn wọlé lẹ́yìn nítorí pé eh, bí kálukú ṣe gbẹ́sìn yìí oríṣiríṣi torí ẹ̀ kìí sọ lálẹ́yìn ọ̀ máa fi tọrọ nǹkan gangan ni wọ́n fi tọrọ eléyìí jẹ́ báwọn ọ̀là gẹ́gẹ́ bí ọlá ànábì àtìmọ̀ká dáadáa lẹ̀ kọ́ máa fi tọrọ ọlá iyọ ọlá iyita fúnṣẹ Ọlọ́run àdádálẹ̀ tí wọ́n fẹ́ràn anabi lódodo sọńtẹlẹ tà anabi lódodo ọ sọ pé wọ́n lọ wo ìfẹ́ tí mo ní sànàbì ṣe nǹkan báyìí fún wọ́n lọ wo títẹ̀lé tí mo ń tẹ̀lé anabi sallallahu alaihi wasallam ṣe nǹkan báyìí fún eléyìí làdúà ezekọla anabi ọla kìnìún agbapò ta anabi niwọ etẹlẹ ta anabi tẹ́lẹ̀ náà ó wà very easy fún ọ láti kàn mú lórí ikọ pípẹ ọla anabi ọla ìdàfọnsí ọlọ tọfẹsọ pa anabi ò níyì ó níyì talọ wani kọ máa fi tọrọ ó ní àdéhìí kan wà pèsè ọlọ́hà bíi jẹ́ẹ̀ fẹ́ iná jẹ́ẹ̀hì àìndọ́lọ́hì àdéhìí ẹ máa bẹ ọlọ́run ẹ máa fọlá mi tọrọ ẹ máa fi yìí mi tọrọ lọ́dọ̀ Ah, kọba da púpọ̀ tó bá pàdé tìyẹn fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ burúkú ni èyí sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ara tó fi yẹ kéèyàn kẹ́kọ̀ọ́ nù irọ́ burúkú lásán kò ní tùmà eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní kí ni àwọn nǹkan tó lè jẹ́ ká pa sọ̀láàtì pọ̀ nínú tó lè jẹ́ ká pa sọ̀láàtì pọ̀ lòjò nítorí pé Ibn Abbas radiyallahu anhuma wala nabi sallallahu alaihi wasallam ọ̀pá sọ̀láàtì pọ̀ ní Madina láì jẹ́ kójò rọ̀ ó fi òjò ó fi bọnú tó fà tí kò kìí ṣe sábàbí kò ti torí rẹ̀ a jẹ́ pé òjò máa ń mú ní pàṣọ láti pọ̀ àwọn olùmọ̀ọ́ sọ pé òjò dátún ti torí rẹ̀ pàṣọ láti pọ̀ kìí sọ wíníwíní o ọgbọ́dọ̀ jẹ́ òjò tí ń rọ̀ gidi tẹ́pítà bá korí bọ̀ tá a bá padà alẹ́ lẹ́yìn Maghrib àní fẹ́ padà wá má ní ìṣá yọ jojo ti ń rọ̀ dáadáa èyí sọ winiwini tó yẹ pé a lè korí bọ̀ gan láì lọ láì lọ àbúradà òjò wa sú lásán kìí ṣe sábàbí àìmọye òjò tó sú tọ́lọ́run ní ọ̀rọ̀ àìmọye òjò tí ò sú tọ́rọ̀ torí ẹ̀ tójò bá sú lọ́dọ̀ ìmáàmù Malik wọ́n ní tí ẹrọ̀fọ̀ tó bá kún ọ̀nà tó kúnkún sì bolẹ̀ birikiti nǹkan méjì yẹn sábàbí kan òjò tàbí ẹrọ̀fọ̀ kún ọ̀nà òkùnkùn bolẹ̀ birikiti a lè ti torí rẹ̀ tún pa sọ̀láàtì pọ̀ lọ́dọ̀ ìmáàmù Ahmed onítòtútù bá mú gidigidi àbí tí ìjì bá ń jà gidigidi a lè ti torí rẹ̀ pasọ̀ láti kọ́ tó àwọn sábàbí báyìí a lè ti torí wọn pasọ̀ láti kọ́ nínú àwọn sábàbí ọ̀nà làárẹ̀ ẹni tí máa ń sáré ọ̀tọ̀ wípé irú sọ̀látù adh ṣe sùúrù tí sọ̀látù yẹn máa ń wá sí tí máa ń bọ̀ sí òpin àsìkò rẹ̀ ìgbà náà ni ó tó ṣe kó fi jẹ́ pé gbàtí ó bá parí sí àkọ́kọ́ àkókò sọ̀látù al ti wọlé àjẹ́ pé ń parí dóhùr ń bẹ̀rẹ̀ asr ń parí magrib ń bẹ̀rẹ̀ ìṣá yẹn pé yóò dúró di ìparí àkókò tá lákọ̀ọ́kọ́ gbàtí máa ń parí sí ìbẹ̀rẹ̀ tẹ́lẹ̀kejì ti wọlé yọ papọ̀ lè jẹba nínú sábàbí tún ní ìrìn àjò téèyàn bá jọ rìn àjò ọlọ́run bá ṣe dẹkùn fún ìgbésọ̀ láti tó bá jẹ́ rákà mẹ́rin mẹ́rin kọ́ máa ṣe méjì méjì kó sì pa zohor àti asiri pọ̀ magreb àti isha kọ papọ̀ wáyé o wọn kì í pa sọlẹtul jumua papọ̀ mọ́ sọlẹtul asir òjò ọba rọ ẹ bá sì wà lórí ìrìn àjò tó ní ìrìn àjò bá jẹ́ pé jumua ló ṣe kò gbọ́dọ̀ pa asiri papọ̀ mọ́ àmọ́ zohor àti asir ò lè papọ̀ jumua wọn ì papọ̀ mọ́ asiri ẹni tó bá ti fẹ́ pa sọ̀láàtì pọ̀ tọ́jú rìn àjò lọ́jọ́ júmọ̀ kí ni ó ṣe sọ̀láàtì dhuhr àti sọ̀láàtì làásù náà. wọ́n ní aboyún tó lè máa gbé àga síwájú rẹ̀ ó sì lè gbá àpótí síwájú rẹ̀ kò yé mi bóyá tó bá fẹ́ dìde kó pé ń rọ̀ má kò tí ó fi dìde kò sí tó burú kò sí tó burú mi tí ó bá lè dá dìde tó yẹ pé ọ̀rọ̀ má tí kò tó dìde nítorí pé ọ̀ràn yẹn ní ká dìde ṣe sọ̀láàtì fẹ́ni tó bá lágbára láti ṣe bẹ́ẹ̀ tí ò bá wá lágbára láti lè dúró ọ̀dá dúró yóò dúró fara ti nǹkan tí ò bá tún wá lè ṣe bẹ́ẹ̀ ìgbà náà ló tó kan kó jókòó so eléyìí lè dúró ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ gbígbára lé nǹkan kan kò burúkọ gbára lé nǹkan yẹn kò fi dìde dúró eléyìí jẹ́ bẹ́ẹ̀ kò lè ṣe sọ̀láàtì ní dúró kò sì lè ṣe sọ láti ní jókòó àfi kó jókòó lórí àga kó jókòó lórí àga kò sì ń tó burú mẹ eléyìí jẹ bó ti ṣe jẹ torí ẹ ló ti jẹ pé láwọn kọńtìrì míì kéèyàn bá wọn mọ́sálásí téèyàn bá ti kéèyàn bá gbẹ́sìn yìí ẹ lè máa lérò pé ṣé kìí ṣe bí chọ́ọ̀chì làwọn eléyìí ṣe mọ́sálásí wọn torí pé ẹ̀rí tán kóró àwọn plastic chairs yìí tọ́pọ̀ nínú mọ́sálásí bẹ́ẹ̀ ló wà ní Egypt lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí àwọn plastic chairs yẹn yọ pọ̀ gan lọ ah, ah kí ni kí làwọn lè sùúrù torí pé wọn wò fún àwọn arúgbó arúgbó ló máa ń sábà wá mọ́ṣáláṣí ìlú so àwọn ọ̀dọ́ wọn sábà ṣe sọ láti ń bẹ̀ ní misra ń bẹ̀ ń bá wa tún sí so eh, wọn akọ aga yìí ó ti wá pọ̀ jù òpin tó bá wọ bẹ̀ yọ yà yín lẹ́nu so eléyìí jẹba wọn ní sànàbí sallallahu alaihi wasallam sọsọdún hijira ah, ìbéèrè yìí ọ̀dà o ìbéèrè burúkú lásán ni ìwà ah, sọ pé sànàbì ṣe bídíà àbà àbà àbà àbà torí tọlọ nínú àwọn béèrè yóò dà anabi wà fà anabi fúnra rẹ̀ kẹ́nìkan máa béèrè pé sànàbì ṣe bídíà ah la ilaha illallah arọ ọmọ ìyá wa tó béèrè pé kó tọrọ àforíjì so ìyẹn fi lọkulọ lọ anabi sallallahu alaihi wasallam so eléyìí náà tún amúni pàkíyèsí àwọn tí máa ń sọdún ru eléyìí pé ẹ̀ẹ̀mẹ́tì kan ẹ̀ẹ̀mẹ́tì kan nínú òfin ẹ̀sìn Islam ọdún mélòó la ní méjì tó tó wa bí ó tó wa alihamudulilayi ọlọ́run bá a fa àlùbáríkà sí alọ́dún tunu Ramadan àtúnlọ́dún ti iléyà a sì lọ́dún ọjọ́ kan láàrin gbogbo ọ̀sẹ̀ ọjọ́ jùmọ̀ àhà ah, wàláyé ó tó wa ọlọ́run bá a fa àlùbáríkà sí gbogbo pé ọdún kan ìdíra kan mọ́lìdì kan gbogbo àdáda lẹ̀ ìjọba wa sọ pé òun o òun fún wa nísinmi lọ́jọ́ kan ẹgbẹ́ ìjọ kàlẹ́ndà ìdíra kan bẹ̀rẹ̀ ọlọ́mà ọlọ́mà tó sì o ọlá ìkọ̀kan wa kí kálukọ́ gba bí iṣẹ́ rẹ lọ tó bá kí wọ́n sí ọ́fíìsì rẹ gan níbi iṣẹ́ yín lọ́ọ̀bẹ̀ kọ́ lọ́ọ́ máa pèpè alẹ́ fọ́la kò sí tó burú mbẹ bí wọn bá sì ní í ṣe bẹ́ẹ̀ bọ́ sóko rẹ kọ́ lọ dáko járe kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo rò pé yé wa sẹ́yìn mọ́ fáwọn ìjọba ń tiwọn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kamuflagin nísìn yóò fún mùsùlùmí yóò fún nàṣọ́ra yóò tún fún àwọn oníṣẹ̀ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn náà tún fún wọn gbogbo ẹ̀ kò sí tó kàn wá pẹ̀lú gbogbo eléyìí aláìkọ̀kan àwọn lè má mú kí wọ́n sọ fún àwọn ọlọ́mọ tí ń dà wọn láàmú kọ̀kan wa as far as Islam is concerned kò sí ti ń jẹ́ wọn sọdún hijra àwọn lè mọ́mù kan á lọ dúró stadium àwọn ọmọ kan wá máàtì wájú wọn gbogbo wọn méjì kàn mo rò pé yé wa so as far as Islam is Islam ò ní í ṣe pẹ̀lú gbogbo àwọn rọ́bìṣì yẹn Islam ni ẹ̀sìn lọ wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin lẹ́yìn náà kí ni dùnú tó wà fún wa nínú pé kàlẹ́ndà kan lọ kàlẹ́ndà kan dé ìrònú ńlá ló yẹ kó wà ń bẹ̀ o. nítorí pé gbogbo ojoojúmọ́ tilẹ̀ bá sú minus ọjọ́ kan dín à ń súnmọ́ sáré kí ni a ṣe lánàá náà rí tí ni fi ń dùn lónìí wọ́n kí ẹrù ọmọ ni kò sí nǹkan àjọyọ̀ ń bẹ̀ lẹ́yìn náà káfíìrì ń sọdún Gregorian calendar kí làwọn ní tẹ́lẹ̀ gbogbo ranu náà gbogbo ẹ̀ tẹ́lẹ̀ náà irọ́ ń gbogbo ẹ̀ so afanaj'alul muslimina kal ọ̀rọ̀ wọ̀ jọra wọn. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o torí àwọn afẹ́ ẹnbúlọ́pù kan ránṣẹ́ sí yín pé mọ́ṣáláṣí àwọn afẹ́ sọ́dún hijira bí wọ́n ti ṣe mú wa náà ní ẹ̀dá padà àwọn èsì irú ẹ̀ a sì lè báyàn dá sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní mùsùlùmí ti èsì lọ kì í ṣe sọ́láàtì kódà ńgbà tó bá ṣe sọ́láàtì ẹ̀ kan láre bó wàá lélẹ́yìí kì í ṣe mùsùlùmí o ọ̀rọ̀ oríṣi méjì lọ́wọ́ lẹ́nu àwọn olùmọ̀ àwọn ètò pọ̀ wọn ni kì í ṣe mùsùlùmí nítorí pé sọ láti tọ́lọ̀ ń fi bẹ̀ wá oníkà máa ṣe gbogbo gbà ni ẹ̀sìn gbọ́dọ̀ fòròjú ṣe torí òní fòròjú wà lìjánà òní fi kanra wà lìjánà kò wù mí òní fi wà lìjánà òkè kí wọn alóde tó bá kankan sí lọ tọjọ sábàbí àti wà lìjánà ká máa fi kanra sí. èèyàn mélòó nínú wa ní sílọ̀ rẹ̀ ń dùn ebọ pọ̀lọpọ̀ wa ti ma pòsè ẹ ìmáàmù nínú níṣe ẹ ọmọ kakí ó kan tó kù ẹ ńgbà tá a sí maka kò burú Ọlọ́run ti gbogbo olè lọ maka. àwọn kan náà olùmọ́ni àwọn ò lè pè ń kẹfẹ́ gẹ́gẹ́ bí Sheikh Ibn Uthaymeen ó nítorí pé ń ṣe sọ̀láàtì yẹn ní ìdákúrekú torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé bainal muslim wàṣírk wàlkófòr tẹrkù sọlá sọlá kò filẹ̀ pátápátá bí àwọn júmọ̀ àjẹndí mùsùlùmí àṣùbà àjẹndí mùsùlùmí bẹ́ẹ̀sì kò tún sí nǹkan tí wọ́n máa ṣe má wọ́n ní ẹnu àwọn ọ̀gbá láti pé kèfèrí torí pé ń sì kàn yọ bọ́ọ̀lọ̀ pàdé àwọn olùmọ̀ sọ pé káfíìrì bíṣọ́kì bìnnìbàṣ ń káfíìrì ṣé sọ láti dákúrekú lọ́lọ́ ní ká máa ṣe eléyìí la mú lónìí mo rò pé wa so ẹ mọ kọpọlọpọ a wọn yájú sọlọ ń pọ wàláì tó láì kódà ìwádìí tó fi hàn mí pé kí ló dé táwọn Yorùbá gan-an ní ìsìn wọn máa ń pọ̀ mọ́ṣáláṣí lásùbà kí ló dé ẹ rí i pé gbogbo sọ láti ní wọn ò ní pọ̀ bíi tàṣùbà ntí wàá di fi hàn ní pé wọn wá mú sáà. wọn á musa láàárọ̀ jọ pé kí ọjà ò lè ba ìyá lónìí ká lè ríra ká lè rí ta ẹ sọ láti ó kú kọkọ múra rẹ járe àà ó lè jẹ mùsùlùmí báyìí eléyìí jẹba wọn ní ká ya fọ́tò sí orí Facebook social media báwọn fọ́tò fọ́tò ń jẹ wọn ní ká má ya fọ́tò ayé yìí ga fúnra rẹ yóò tàn so ẹni tó sì gbọ́rọ̀ òní sọ̀rọ̀ tó bá ní mo fẹ́ dán wò yóò rí result àní ya fọ́tò síbi kíbi ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní kí làwọn súnà àbí wọ́n lẹ́ni tí èsè mùsùlùmí ti ń gbé abẹ́ ìjọba Islam tí wọ́n ń san jizya tó bá kú sí ọwọ́ àlìjáná ni iná náà ni iná tààrà àǹfààní tilẹ̀ ayé yìí lásán ni pé ká má bàa pa ká má bàa tàǹpà pẹ̀lú ẹ̀ àmọ́ lọ́rùn anábì ti parí ọ̀rọ̀ jama principle yẹn ká dì mú nínú Sahih Muslim anabi ni mo fọlọ́ ntẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ fúra ẹnìkan ò ní gbọ́ nípa mi nínú àlùmọ́ yìí a sì sọ pé àlùmọ́ ànábì gbogbo ẹni tí ń bẹ láyé láti jọ tó ti já ànábì jíjọ gbẹ̀ndà kìyàmù kọ́ wa kọ̀ láti gbà mí gbọ́ àkọ́kọ́ ni kọ́ gbọ́ ń pa mi kọ́ wa kọ̀ láti gbà mí gbọ́ àyà àfikọ́jọ́ pé yọ wọ̀nà ìdínú ọlọ́run sì parí ọ̀rọ̀ wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ọlọ́mọ sì wá bẹ́ẹ̀ tọ́ wọ́n ní kí ni àwọn súnà tí ń bẹ ní oṣù muharram yìí inú súnà tí ń bẹ lóṣù muharram yìí àmàjù ìgbà nàbì sọ wípé sùyàmù tó lọ́lá lẹ́yìn rọmọgán òun lè téèyàn bá ṣe nínú oṣù yìí ìwádìí wa fi hàn pé ànábì ò ṣe rí kò ṣe rí kò túmọ̀ sí pé àwọn ò gbọ́dọ̀ ṣe é torí pé ọ̀rọ̀ rẹ̀ gan lásán ó ti tó torí ẹ ẹni tó lọ́n bá gbà fún tó bá lè kẹ́nu rọ́sẹ̀sì fọlọ́ púpọ̀ nínú oṣù yọ̀dà ládàá ti mbẹ́mbẹ́ ọ̀pọ̀ torí pé wọ́n lò lọ́pọ̀ wọlé Ramadan téèyàn bá lè ṣe àwọn ọjọ́ tẹ̀léra wọn kéèyàn ṣe bí ijọ́ kẹtàlá ijọ́ kẹńlá ijọ́ kẹẹ̀ẹ́dógún oṣù bákan náà Tasu'a àti Ashura ìjọ kẹsàn àtijọ́ kẹwàá eléyìí tí ó bọ́ síjọ́ Lárúbá àtijọ́ alhamis eléyìí tí ń bọ̀ yìí kọ́lọ́mù bá kó fún gbogbo wa sí torí pé anabi sallallahu alaihi wasallam sọ yìí pé aṣúra yìí ẹnikẹ́ni tó bá kẹ́nu róńbẹ́ ọlọ́run máa ń tìtorí rẹ̀ pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ̀ tẹ̀mọ̀ kékeré ṣeré ẹ̀ṣẹ̀ ọdún kan ọlọ́run máa ń tìtorí rẹ̀ parí so eléyìí jẹ́ níta àmọ́ nípa ní wọ́n ní àwọn Ahmadiyya kí ló dé táwọn fi ń sọ pé wọ́n ṣe mùsùlùmí kí ló dé táwọn náà fi ń jẹ Ahmadiyya tí wọ́n jẹ́ mùsùlùmí. torí pé ẹ̀sìn tọ́lọ́ fi rán ànábì kìí ṣe Ahmadiyya ẹ̀sìn fi rán al-Islam tontorí ẹnjọ́ táwọn náà bá di mùsùlùmí kò ní tì wá lẹ́nu láti pè wọ́n ní mùsùlùmí àmọ́ lópin ìgbà tán bá láwọn èsè mùsùlùmí amadíyà làwọn wọn èsè mùsùlùmí torí ẹ̀rí tán bá fẹ́ pe mùsùlùmí mọ́ra wọn wọn ni ahmadiyya muslim group àbí umma tó wọn èsè mùsùlùmí qawlan wahidan má sì lọ sí sọ láti lọ́dọ̀ wọn ọlọ́mọdé á sì sọ láti sọ́ọ̀sì o mo rò pé ń yé wa ọlọ́run mẹ́ta tó lẹ́yìn pásítọ̀ káwá là ń ṣe sọ́láàtì kí ló dé nítorí pé tako fundamental of Islam wọ́n pa alukur'ani nírọ́ wọ́n pe sunna nírọ́ alukur'ani fi yé wa pa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ló pín gbogbo anabi sunna náà sọ pé kò sá anabi mi màtí wọ́n wà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tó bá sì pera rẹ̀ lánàbì lẹ́yìn anabi sallallahu alaihi wasallam òpùrọ́ ni anabi sọ pé àwọn òpùrọ́ tí ó wà tí ó pera wọn lánàbì lẹ́yìn òun wọ́n jẹ́ méjìdínlọ́gbọ̀n gbogbo wọn òpùrọ́ ni wọ́n lánàbì yabàdì kò sànàbì kàlẹ́yìn ni wọn eléyìí ń bẹnu mọ́jísà anabi muhammad sallallahu alaihi wasallam kò sẹ́nìkan bẹ́ẹ̀ tó pera rẹ̀ lánàbì bá ń tójú òtì lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ẹ wá gbọ́n táwọn amadíyà wa sọ wọ́n á sọ pé àyà tó sọ pé ànábì ni òpin àwọn ànábì wọ́n ní ńṣe lọ́sọ pé òun lòpin àwọn ànábì kọ́ tó ń lòpin àwọn àránṣẹ́ sọ́yìn wa makana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallah wa khataman nabiyyin torí rẹ̀ wọ́n ní mirza gulam ahmed qadiyani wọ́n ní kìí sàn ànábì tiẹ̀ rọ̀ṣúlù ni ṣé rọ̀ṣúlù kan wà láyé rí tí ọ̀já ànábì tó yé wa àmọ́ ànábì wà tí èsè rọ̀ṣúlù torí ẹ̀ la sọ yìí pé àrèsàlẹ́tù àmú àbí àkọ́sù mina nubuwa àrèsàlẹ́tù àkọ́sù mina nubuwa nítorí pé ànùbúwọ́tù wọn lẹ́ni tó jẹ́ ànábì pọ̀ àwọn tó jẹ́ ànábì wọn pọ̀ ju ẹni tó jẹ́ rọ́sùlù lọ kòsòsíyà tí wọ́n ń bẹ fún àrísáàdá ó ní pé wọ́n ní káwọn ò jíṣẹ́ ànùbúwà ń ní kí wọ́n jíṣẹ́ alimami ibn Kathir onítọ́mọ́ sọ pé ìtọ́fẹ̀ tó gbòòrò ó ti tán eléyìí tí ọ̀fẹ́ tó ń kọ́ ó ti tán ṣáájú ẹ̀ tó yẹ wa ó ní am nafiyul lil akhas tí anubuwa tó wà am tó bá ti tán ajẹ́pẹ́ rìsálà náà kọ́. ó ti tán àmọ́ àwọn alqawm la yafhamuna al-arabiyya àwọn ọ̀gbọ́ lárúbáwá ní wàhálà fún wa Mirza anabi àwọn England England ló ṣe wáyé fún mo rò pé yẹn anabi amadiya England ló ṣe wáyé fún torí ẹ̀ lẹ́sìn rí pé ń England ló wà àti Israel kọ́ àkọọ́lẹ̀ ẹ̀yin náà máa kàwé náà. òun náà kọ àkọọ́lẹ̀ ó ní gbogbo gbèsè ayé òun fi ṣiṣẹ́ fún England and wọ́n lò fún mission ọmọ náà làárín asínà àsìkò táwọn wá gba Pakistan and India tó wà ní country kan ẹnìkan ta wọ́n lẹ́nu kò sì ta wọ́n láyà àfàwọn mùsùlùmí àwọn ni wọ́n kéde jihad báwo láàsì wá wàgbó dẹ́kun fún jihad yìí àfi ká lu ẹnìkan nù àwọn èèyàn yìí torí ẹ rí i pé mirza yẹn kì í sọjọ́ kan ló pera rẹ̀ lánàbì daraja daraja daraja àbí kí n sọ pé daraka daraka daraka ńlọ́tọ̀ títí tó fi wá débi pé ó ń dà nábì báyìí mo rò pé yé wa tó ń torí di eléyìí báyìí ó ń gán fẹnu ara rẹ̀ kà ikú àwọn England ló ń ṣiṣẹ́ fún lẹ́yìn náà Ọlọ́run bá sọ pé wa ma arsalna min rasulin illa bi lisani qawmihi li yubayyina lahum gbogbo ránṣẹ́ tá a rán èdè àwọn èèyàn rẹ̀ la máa fi ràn. síbẹ̀ sì mọ̀ pé àwọn India English lè dé wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni ok wáyé tí wọ́n sọ̀kalẹ̀ fún English torí ẹ̀ la sọ pé anabi ibo ni England anabi England lò yọ wá mọ ayé alukurani bi yọ lẹkọ mẹlẹyìí yọ tún lẹkọ mẹ gbogbo ẹ lani ani sampo rẹ yọ lẹkọ mọra yóò ní wáyé tí wọ́n sọ̀kalẹ̀ fóònù òpùrọ́ òpùrọ́ burúkú wàláhì torí pé anabi ti ní gbogbo ẹ tó bá lẹ́yìn tó pera rẹ̀ lánàbì òpùrọ́ burúkú ni ọ̀kan nínú irú àwọn òpùrọ́ bẹ́ẹ̀ wọ́n mú wá síwájú khalifa kan wọ́n wá anabi ọlọ́lọ́ khalifa yẹn wá ronú sí ọ̀rọ̀ rẹ̀ ọwọ ni nínú àmì jíjó jìṣẹ mi oníkè máa sọ ní tẹ́lẹ̀ rò níṣẹ́ oníkè ni mo rò ó lẹ́yìn rò pé mo ń kúrọ́ ni pé àti àlọ́ ń tẹ́lẹ̀ náà so torí di eléyìí bẹ́ẹ̀ tọ́ mírísà yìí à ń pè olùmọ̀ńlá kan láyé ìgbà rẹ̀ wọ́n ń pè ní Sana'ullahi At-Tasturi Sana'ullahi At-Tasturi ahlu sunna lánìí ọwọ́ àpè níjà ó pè mírísà níjà ó pè wá síbi ìfikùn lókun ní ìta gbangba kí gbogbo ayé wá wòran ọlọ́run ní kí mírísà náà dáhùn èyísà ànábì òpùrọ̀ ni ọ ànábì lòun ẹ gbàgbọ́ nígbà tí wọ́n ṣe fanfa yẹn níparí mírísà ọgbà tẹ̀nà ọlọ́hì ọgbà tẹ̀nà ọlọ́hì wa ni ká ṣépè níparí ẹni tó bá jẹ́ òpùrọ̀ nínú àwọn méjèèjì kọ́lọ́run fi kó burúkú pa kọ́dún yìí ó tó dókun àjàkáyé àrùn kọpa àrùn bíi kọ́lẹ́rà ká máa yàgbẹ́ ká máa bì kọ́lọ́wọ́n bó fi ṣe ìgbẹ́ ọ̀rọ̀ kọ́lọ́wọ́n bó fi ṣe kálukú sì sàmì wọn túká mírízà òmùjẹ o ọdún yẹn náà ló kù sànà allah tẹsórí ó tún lo bí ọdún mẹ́sàn-án sí mẹ́wàá lẹ́yìn rẹ̀ kó tó kú orí ìgbẹ́ni mírísáyà títítítítítí ló ṣe sábàbí ikú rẹ̀ nínú àkọọ́lẹ̀ gbogbo anábì ọlọ ibi tó bá kú ni wọ́n sì ń tẹ́ ẹ ti gbọ́n pa anábì tí wọ́n ṣe sí sálángárì tó ń torí de eléyìí tí wọ́n bá jẹ́ pé amadíyà lọ sí wọ́n tanra rẹ̀ jẹ́ ni o ọlọ́run má ṣe wá lálá ṣe dànù wàá gbà because ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kì í fẹ́ gbódodo kì í fẹ́ tẹ̀lé wọ́n máa fẹ́ jẹ́ sampo níbi pé ó sì nà ẹ sì rí pé amadíyà yẹn orílẹ̀múlẹ̀ yorùbá ìbàjẹ́ ètí òrí sí ilẹ̀ haúsá nítorí pé àwọn haúsá ti lóye nípa ẹ̀sìn ṣáájú yorùbá yìí ẹ̀rí pé àwọn yorùbá máa ń tàn wá jẹ bàjẹ́ nǹkan kan dá sùkúl kan lẹ̀ ọ̀dọ̀ sípítù lẹ̀ ẹ̀ ẹ̀ ṣe sọ pé olóyè ọmọ náà ni ọ̀dọ̀ sípítù lẹ̀ wọ́n dá kí baptist náà dá gbogbo ẹ̀ lẹ̀ àbáwọn náà dá gbogbo ẹ̀ làwọn náà dá lẹ̀ torí abdulal yóò sẹ́kùn bọ̀ títí láéláé kò lè jó kò lè jó tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ torí ẹ̀ ẹ rí i pé nínú fọ́ọ̀mù bí wọ́n ṣe ń lọ sí hajj ní nàìjíríà fún ọba ti yí padà wọ́n máa ń kọ sínú fọ́ọ̀mù alálàájì ṣé mùsùlùmí ni ọ̀nà àbí christian àbí amadiya sẹ́yìn rí fọ́ọ̀mù bẹ́ẹ̀ lò bẹ́ẹ̀ náà máa ń kọ́ sára fọ́ọ̀mù alálàjì tí wọ́n bá ti yí padà kí ló dé tí wọ́n bá bí ọ̀dà ìwọ sọ pé amadiya ni kó wá rí bọ́ọ̀lù ọmọkà so nítorí pé láti nǹkan tó ti lé ní forty years ago ní gbogbo mùsùlùmí àgbáńlá yìí ti ṣèpàdé láti declare pé àwọn eléyìí ẹsẹ mùsùlùmí wọn sì bí wọn dáa kó wá sí maka ló kọ pé amadiya làwọn tó gbogbo amadiya tó bá lọ maka láyé wọn àbí dáa kó dé maka ló kọ tọ́mọ̀sì bí ọ̀dà já pàdé lọ kó sọ fún mi pé amadiya ló kó rí ibi tó wà tó eléyìí jẹ bó ti ṣe jẹ ẹni tó bá wà ń bẹ ìtumọ̀ rẹ̀ ni pé kò tètè jáde ń bẹ lónìí o má jẹ́ ọ́ dọ́là o èyí ń fi ọlá rẹ̀ dọ́là torí pé èèyàn mọlẹ̀ tí ó mọ̀la tó o bá lọ kú wàá gbà ẹ̀rí kan bàbá bàbá wa kí ni wọ́n máa ń sọ ọlọ́mọṣẹ́ wa ní àdọ́rùn mòótọ́ kí ni wọ́n ń fọ́n bẹ̀ gánà rí fẹ́ńsìkì àti káfínọ̀lù níbo láti lè gba fẹ́ńsìkì àti káfínọ̀lù náà bórí bá ń fọ́ wa bó láti lè gbà ebówó rẹ yàkú ẹ̀ wò ní láyè sí kí ni wọ́n ń rẹ jẹ sí ọjọ́ bó ti ṣe jẹ́jẹ́ wọ́n ní bọ́lọ́ wà nínú alukur'an àti sunna panabi yìí sọ padà ó dàbí ìgbà tẹ́lẹ̀ yìí méjì ọ wà lè kí o ní so nítorí pé tọ́ba ti wá lè kí o lè kẹ́kọ̀ọ́ eléyìí jẹ́ ti ṣe jẹ́ ń so tọ́ba wá lè kí o wà lè kẹ́kọ̀ọ́ torí pé ẹni tí ò mọ kí o yóò máa sọ pé ń wà sọ ayé ká máa bàṣìkò ara wa jẹ́ kò yẹ wàlúwà torí tọ́ba mọ kí o ọba ti mọ pé mo ti sọ. So, sọ ẹni tí ń béèrè béèrè nǹkan mọ kí o ọ wà lè kí o ṣàlà tó bá fi lè wá lè kí o mo sọ fún ọ pé àwọn àdìsí wa mutawatir ọmọ tí ń jẹ mutawatir mo sọ fún pé alqawlu fi sunnah kalqawli fi alqur'an tó ń ní alqur'an ọlọ́ni wa in min ahli alkitabi. إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم shahida àwọn olùmọ̀sọ̀fẹ́ àyà tó tọ́ka sí fanabi isa ń bọ̀ ni torí pé tafsir méjì ló wà lórí àyà wọn ètò lágbára jù ní pé ń sọ fanabi isa òde àyè qabla mawti qabla mawti isa qabla mawti isa lẹ́yìn ìgbà tí isa bá padà dé kò sí alùkìtàbù kàtí ọ̀wà láyé àdúgbò di mùsùlùmí ìtumọ̀ àyà yẹn tafsir kejì oníkó gbogbo ẹni tó bá jẹ́ yahudi yọ gbàgbá nàbí ṣe sọlọ kóhun tó kú yahudi yọ gbà pé anabi ṣe sọma zina táwọn pè so alimami Ibn Kathir onítafsir tó lágbára jù ó pé kò sí ẹnìkan tí ó wà láyé nígbà tánabi Isa bá dé kánabi Isa tó kú àfi kọ́ anabi Isa gbọ́ pé ẹrú ìránṣẹ́ mùsùlùmí ni so eléyìí yọ ṣẹlẹ̀ nítorí pé nínú ad-damir ṣé aqrabu madhkur ló máa ń padà sọ́dọ̀ rẹ̀ ni àbí nǹkan tó jẹ́ kó jìnnà tó ibẹ̀ ni Imam Ibn Kathir sọ pé tó lágbára jù òun náà ni pé àyà yìí ń tọ́ka sí fanabi Isa òun láyà kán tọ́wọ́ náà al-Qur'ani tó tọ́ka sí fanabi Isa ń bọ̀ nínú òfin ṣẹ̀rí àkúnmá àwọn òbúkátà ẹ̀rí méjì mẹ́ta mẹ́rin márùn ká tó sọ pé nǹkan kan rí bẹ́ẹ̀ ẹ̀yọ̀kan ti tó kọ́dà ẹ̀yọ̀kan kan pọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àdìsí wa wá wá wá wá wá ọ̀pọ̀ sókínni tó tún ṣẹ́kù ọjọ́ ìbò tó ṣe jẹ́ wọ́n ní ọ̀rọ̀ nípa mihrab mọ́sálásí àmọ́ntòsí mihrab ọwà ẹsìrì pa nàbí àbí ìyá ńlá wa ìyá nàbí Ìsá Maryam níbo wọ́n sọ̀rọ̀ mihrab ń pọ̀ ọ̀rọ̀ rẹ̀ so. Uh, وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا محراب قلنا ni àyè tí lè máa mú ojú oṣù àmọ́ tó ṣe kí ló ṣe <laughs> torí wọn ni ẹbá aṣọ kí ni mihrab nínú nípa mọ́ṣáláṣí mihrab àyè lè máa mú nìyẹn bóyá níta fẹ́ sọ ni pé ṣé mọ́ṣáláṣí lè lóyún dà àbí kọ́ wà nínú gbogbo tó bá wù yín kẹ́ ẹ ṣe kò sí wàhálà ń bẹ àwọn olùmọ̀ sọ pé lè yẹn nínú masalih al-mursala lọ wà kìí ṣe nínú masáyìí tó fi lè máa pera ẹ lórí bídíà àbí èso bídíà wọn ní mọ́sálásí tà ń kọ́ mihrab yọ síta manara wà lókè àti ṣépù kan tá à ń fún mọ́sálásí tí gbogbo ẹni tó bá rí ó fi mọ̀ pé mọ́sálásí ni gbogbo eléyìí nínú masalih al-mursala lọ ànábì ọ̀pọ̀ mọ́sálásí rẹ̀ bẹ́ẹ̀ mọ́sálásí ànábì ò rí bíi mọ́sálásí kankan nínú gbogbo mọ́sálásí tá à ń rí láyé nìsí. àwọn èèyàn ìní lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n padà pé kó sì ẹ̀ka máa kọ́ mọ́sálásí kó sì ẹ̀ka ẹnìkan ò sì dápọ̀ ẹnìkan àmọ́ dáná fi sọ ni pé àsìkò kan bọ̀ nínú àmì ìgbéǹda àlùkìyámà nípa àwọn èèyàn wọ́n máa ṣe wọ́n máa ṣe fáàrí síra wọn àbí wọ́n máa fi sísọ̀sọ́ sí mọ́sálásí fi ṣe fùkẹ́ síra wọn pé mọ́sálásí tí wàá da jù ti lọ èwo ni èsì tọ́lọ̀ kí ni túmọ̀ kẹ́ ẹ máa ṣe mọ́sálásí lọ́sọ̀ tí ó fi jẹ́ pé tá a bá wọnú rẹ̀ gbogbo nǹkan láàrò nípa rẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ ńlá ní rírò. bí à ń ṣe sọ láti yẹn wá wò kiri pé ah àti lè la fi wọ́n hàn báyìí. sọ́tẹ́ mọ̀ pé gbogbo tí wọ́n fi parí sọ láti èèyàn ní mọ̀ pé sọ láti láti àti lè la fi wọ́n hàn báyìí masha Allah masha Allah. so àmọ́ manara tí wọ́n ṣe ayé lè má mú tuntun dúró wọn ní gbogbo eléyàn nínú masalihul mursala kò sínú tẹ́lẹ̀ fi pè yàn ní oníbídíà àbí onísùnà lè jẹ́ bó ṣe jẹ́. wọn ní kọ́lọ̀ wo ẹni jìlbáàbù obìnrin ní ọ̀jẹ̀ gbogbo kọ́lọ̀ ni ló lè jẹ́ jìlbáàbù obìnrin ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ kọ́lọ̀ tó mójú kò gbọ́dọ̀ jẹ́ kọ́lọ̀ tó mójú kò sì gbọ́dọ̀ jẹ́ kọ́lọ̀ tá a ti mọ̀ kọ́kùnrin ló máa ń sábà ń lo orú kọ́lọ̀ sọ̀rọ̀ àwọn àwùjọ kan wà tó yẹ pé aṣọ funfun ọkùnrin nìkan ni máa ń wọ̀ àyẹ̀tóbìnrin bá wọn fi jìlbáàbù rẹ̀ sasọ funfun wọn lè sì mú fọkùnrin gẹ́gẹ́ bó ṣe jẹ́ kóbìnrin nìkan la mọ̀ pé ń wọṣọ dúdú láwùjọ míì tọkùnrin náà bá fi jàlábíà rẹ̀ ṣe dúdú wọn lè sì mú kó tó wọn fi bòrí rẹ̀ ṣe dúdú wọn lè sì mú torí ẹ̀ kò sí kọ́lọ̀ tóbìnrin ò lè ṣe jìlbáàbù rẹ̀ àmọ́ kó má jẹ́ kó mójú akramakumullah láyé wa nísìn àwọn obìnrin ọmọ tó máa jìlbáàbù òun náà ti di aṣọ fashion nísìsiyìí tá a máa fẹ́ dá jìlbáàbù kí ni tó máa jìlbáàbù aṣọ tó gbé wọ̀ lórí ọ̀ṣọ́ rẹ tó bo ọ̀ṣọ́ rẹ níbi kẹ́ni tí ọ̀lẹ́tọ̀ sátìrí orí tóbìnrin bá fẹ́ lọ ra jìlbáàbù nísìsiyìí irú màtíríà wọn máa wá lò tiyín náà executive tàbí London material àbí ẹ̀kọ́ ni kò sẹ́ni tó béèrè Ìbàdàn material rí o ó túmọ̀ sí pé ó ti di nǹkan mi tó bá jẹ́ pé wọ́n mọ̀ á lásọ tá a fi gbọ́sọ̀ pamọ́ òun náà tún gbọ́dọ̀ jọ́sọ̀ ìdí nu tó fi jẹ́ pé aṣọ tí ẹlòmíràn wọ̀ tí wọ́n fi fóun wọ tìlúbàbọ̀ náà máa ti gbọ̀lọ̀lọ̀ gbọlọlọ tó pẹ́ tó bá rí yóò tún fẹ́ tún wò. ẹni ohun túmọ̀ sí pé bẹ̀rù ọlọ́run ti ń sá lọ kó láyé wa pọ̀lọpọ̀ wọ́n sọ ẹ̀sìn déré wọ́n sọ ẹ̀sìn gan di fashion ẹ̀ tí ẹ̀rí jàlábíà jìlbáàbù míì gan rí ẹ̀rí bí bá ṣe ń lọ ọ̀sàlẹ̀ àbẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ni ọ̀ máa fún ni ọ̀ máa fún ni ọ̀ dàbí bèbí bèbí tí wọ́n fi ń polówó ọjà ni ọ̀ bá dàbí rẹ̀ síbẹ̀rù ọlọ́run wà nù eléyìí kò sí ń torí ẹ̀ yọ jẹ́ aṣọ eléyìí tó ṣe pé kọ́lọ̀ rẹ̀ ò mójú kò sì jẹ́ kọ́lọ̀ tá a mọ̀ pé opposite sex ló máa ń sábà ń lò wọ́n sì ran yóò rí lambulambu lọ́nà tó ṣe pé èèyàn ò lè predict bó lẹni tó wọ̀ ti tó nínú rẹ̀ àbí òye wa kò sì lè jẹ́ jìlbáàbù tó nítumọ̀ àfi kó wá látòrí wálẹ̀ nítorí tó bá wá látèjìká lásán gbogbo ṣépù náà ni ó fi hàn bóní tí ma náà ni ó fi hàn ti wọn ní sófin lè fojú hàn bàbá ọkùnrin tó fẹ́ fẹ́ kó tó fẹ́ pé kìnnì sáwọn fẹ́ karamba ní àwọn bàbá mi náà pọ̀ lọ́múyàwó tó fẹ́ fẹ́ wá náà fẹ́ rí ẹ̀yin gẹ́gẹ́ bíi tani yàwó torí yín bá ti tó yàwó yín ti fà lùbáríkà wọ́n ní kí ni ìdájọ́ kí obìnrin tó jẹ́ télọ̀ kó máa ránṣọ fóbìnrin tí ò lo jilbab obìnrin tí kìí ṣe mùsùlùmí ó lè ránṣọ fún ó lè ránṣọ fẹ́ni tí kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n aṣọ tó wà rán fẹ́ni tí kìí ṣe mùsùlùmí kìí ṣaṣọ eléyìí tó ṣe wípé ọba ìṣekúfùrù tí wọ́n mú ní gbogbo ọ̀nàkọ̀nà. bí àpèjúwe nísìnyí báyìí ó ní kọ́ bó ń rán gáwọn bá rán gáwọn àmọ́ ò ní kó fún. <laughs> eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní kí bákan náà abigari kan sọ pé ọkùnrin ẹwù tí wọn máa wọ lọ sí orí òkè ẹwù ṣọ́ọ̀ṣì kan àbí ọlọmọdé abigari kan sọ pé ẹwù kan táwọn fẹẹ lò níbi ọdún eégún kan níbi ọlọmọdé so gbọ́dọ̀ àbí sọmọ papọ̀ mẹlẹ ọlọmọdé ilé ìjẹbù ṣe jẹ tọ wọn ní kí ni dájọ ká máa ké kúlú aláwọ fọkù kò sínú islam kúlú aláwọ lòkú máa jẹ kò sínú islam oríṣi méje méje kò sínú islam sọkúsọ lásán ọjọ́ bó ti ṣe jẹ́ wọ́n ní kí ni ìdájọ́ kéèyàn jẹ́ akítẹ́kì kéèyàn wá ya fọ́tò bí wọ́n ṣe ya chọ́ọ̀chì ẹ̀yin náà ti mọ̀ pé kọ̀tọ̀ kọ̀tọ̀ ọmọ ayé akíni torúkọ sọ pé ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan wọ́n ní kí ni ìdájọ́ rírà àti títà olóńgbò kọ̀tọ̀ nítorí pé olóńgbò ń bẹ nínú ẹranko tó ní eyín ọ̀gàn anabi sallallahu alayhi wa sallam ó sì ṣẹlẹ wọ pé ká jẹ gbogbo ẹranko tó bá ti jẹ abẹyìn ọgàn gbogbo ń tán bá wá ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ títà àti ríra rẹ̀ náà ń èèwọ̀ ni láwọn ọjà wa gbogbo ńlẹ̀ Yorùbá yìí ẹ̀rí tán polongo wa wọn kó wa nínú agbọ̀n làwọn náà máa wò yóò yóò pé àmọ́ tí wọ́n fi wá sí <laughs> a sì fẹ́ fi wọ́n mẹ́kùtì a fẹ́ fi wọ́n kò sí tó burúkú ọ̀bùn yìí wọ́n lè gùn yín wọ́n lè ya yín kẹ́ lò wọ́n láti lékùté lé yín àmọ́ pé wàá rà abẹ́ ta ọ̀tọ̀ lábẹ́ òfin ọ̀lọ́ ẹ̀ sì lè fi gbá pààrọ̀ pé ìwọ gba bọ́ọ̀lù fún mi lólóńgbò torí títà náà nì lábẹ́ òfin ọlọ́run wọ́n tó níyàwó méjì ọ̀kan nínú àwọn ìyàwó méjèèjì ní bùkátà sí nǹkan kan èkejì ò ní bùkátà sí tí ń bẹnu ṣíṣe dọ́gba pé ń tẹ́lẹ̀ yóò bùkátà ká fún rárá o eléyìí ń bẹnu dáadáa ṣíṣe pé ìyàwó kan béèrè bọ́tù wọ́tà èkejì ò béèrè omi ẹ wá ra bọ́tù wọ́tà méjì ẹ fẹ́ ni tó béèrè ẹ tún fẹ́ ni tí ò béèrè ń bẹnu dáadáa ṣíṣe pé èèyàn dáadáa ni àmọ́ tẹ́ ẹ bá rà fẹ́ni tó bùkátà lásán ẹ̀ ìsalábòsì gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àsìkò tẹ́lẹ̀ yìí béèrè pọ́tù wọ́tà lẹ́kẹ́jì lòun béèrè wípé ntọ́ òun fẹ́ òun náà ní kọjá wípé bọ́yá ẹ̀rọ vigil milk fún un a sì mọ̀ ike bọ́tù wọ́tà fifty naira ni vigil milk ńkọ́ hundred plus ọ̀dà ṣé ìgbà tẹ́lẹ̀ tí wàá jẹ́ fifty naira ẹ̀rọ vigil milk tẹ́lẹ̀ yìí ẹ wàá fẹlẹ yìí ní bottle water plus chẹ́ńtì tó wọ́n fi ṣe dọ́gba ọlọ́mọdé ntí kálukú bá béèrè lẹ́fù eléyìí ni wọ́n ń pè ní ṣíṣe dọ́gba nínú òfin ọlọ́run ẹni tó wá ń béèrè bottle water wá ń bínú èló lè ra bottle water èló lè ra bíjú mílìkì fóun ọ̀kàn mi ntí kálukú béèrè ńkọ́ làáfùn. wọ́n ní kí ni dájọ́ tó bá ti parí àdúrà kanifatia fatiha lèélàfi fatiha ayatul kursi bídíàní kò sínú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó bá jẹ́ pé fatiha yẹn lèélàfi yẹn ìdájà yẹn tó ẹbí ń sàtẹ̀gùn síwájú ọlọ́ọ̀ni ntí yẹn fẹ́ fi sàtẹ̀gùn yóò síwájú ẹ̀yàn ké suratul fatiha wọ́n sọ pé wọ́n suratul fatiha tá ké ṣe kí ẹ sẹ́ pé wọ́n rọ́lá kọ́lẹ̀ yìí ṣe fati alẹ́ ké ọlá yẹn ti pọ̀ lẹ́nu yorùbá jù wo suratul fati àtàké yìí ṣe nǹkan báyìí fún wa so iṣẹ́ ti yín lọ́lọ́run ní kẹfì ṣàtẹ̀gùn síwájú ọlọ́run ya ayyuhal ladhina amanu taqullah wabtaghu ilayhi alwasila wajahidu fi sabilihi la'allakum tuflihun iṣẹ́ yín lẹ́fì máa ṣàtẹ̀gùn síwájú ọlọ́run eléyìí jẹ́ yàtọ̀ sí sọ̀látù fati o sẹ́wọ̀n kí lọ́dọ̀ yorùbá kọ́mọ́ tí wọ́n á tún sàdúrà fati àlèlè fati fati ẹ má bàa ṣe lèlè fati o lèlè fati báwo yéésù ànábì ló mú lèlè fati wá àdádálẹ̀ sọ̀látù ànábì sì ti jíṣẹ́ gbogbo ẹ̀sìn islam ó ti pé kó tó lọ tó bá wá gbàgbọ́ ó gbàgbé láti jíṣẹ́ nǹkan kan kó tó lọ ìgbà tó wá kú lẹ́nìkan mú wá ìyẹn ti ṣe kèfèrí sọ̀lọ̀ torí kọ́ lọ́n sọ pé al wa عليكم نعمتي ورضيت لكم raditu دينا al-islam diina islam ti pé kò sí ti ń jẹ́ sọ̀látù fati ń bẹ̀ kí wọ́n wá dédé sọ̀látù fati gan eléyìí náà ara bí yorùbá tún ṣe sì nánú o sọ̀látù fati sọ̀látù fati tó mọ ẹnìkan máa kí sọ̀látù fati nínú sọ̀látù wàláhì dípò súrọ́tù fatiha ó sì tún ṣe lè máàmù ibi tọ́lọ̀ ti tú àtìrí rẹ̀ fáwọn èèyàn náà torí di eléyìí báyìí ntí ìsara islam ẹ̀rí pé àwa yorùbá kọ́ ló ń sànù wa ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sẹ̀ islam tí wọ́n bá tún wá fẹ́ ṣe èyí ọ̀dà wọn tún máa ṣe lilfati ń ó ti gba ìgbésí ayé ẹlòmíì kọjá sísọ gbogbo nǹkan lilfati lilfati kò sí táwọn ò fi lilfati ṣe bẹ́ẹ̀ ni ebó pè dání tẹ́lẹ̀ náà kí ni yà wá lẹ́nu bẹ́ẹ̀ ó ní kò sí táwọn ò fi lilfati ṣe kí ni yà wá lẹ́nu bẹ́ẹ̀ ebó pè dání tẹ́lẹ̀ náà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wọ́n ní bó làwọn ṣe ṣe wáàzí fún bàbá àwọn tí ń ṣe tẹ̀blé ẹ pé bàbá kẹ kú lórí súnà nàbì lọ́dà o tẹ̀blé kìí ṣe súnà nàbì wàláì tẹ̀blé kìí ṣe súnà nàbì wàláì tẹ̀blé kìí ṣe súnà nàbì abẹ́yìn dáùtì táwọn aṣọ yìí pé ìmànà ọ̀sọ̀nù àwa rí ma India kan láti wá lọ rí ọlọ́mọdé torí kọ ní tẹ̀blík torí kọ oríṣi mẹ́rin lọ́pàpọ̀ tí ń jẹ́ tẹ̀blík torí de eléyìí a tún rọ àwọn ọmọ ìyá wa náà tó yẹ pé tẹ̀blík tẹ̀blík náà máa ń sè ah sunna bẹ́ńlẹ̀ kò wù yín tẹ̀blík lọ́ á wù yín ìyẹn tó yẹ pé kò mọ kí ó kankan yóò tún á láwà ní sórí. <laughs> pé ẹ torí pé ẹ súnà ọ mọ̀kí ọmọ kí lọ di lára nítorí tí wọn bá ti wá sọ̀rọ̀ yọmọ apá lọ alọlẹsìn subhanallah torí di eléyìí súnà ó ń bùkátà wa pípé ká wọ bẹ́ẹ̀. nítorí pé súnà yẹn tó bá ṣe pọ̀ ń bẹ̀ sí á lè kọ̀nvínsì ọ̀pọ̀lọpọ̀ torí pé àwọn ọmọ ìyá àná ẹlòmíì òdodo ní wá káwọ̀lá tó fi lọ́ọ́ di pọ́ bọ́ọ̀bẹ̀ wọn tẹ bá gbìyànjú tẹ pé tẹ pé tẹ fi yé ẹlòmíì àti ráwọn ẹni tó ti filẹ̀ tó ti filẹ̀ tó jẹ́ pé alihamudulilayi iwájúwájú wọn ni wọ́n wà lónìí nínú súnà adúpẹ́ fọlọ́ ọlọ́wọ́n bó sì ṣe bẹ́ẹ̀ náà tablik yìí ṣe sunna anabi tó bá jẹ́ sunna anabi kan kò ní jẹ́ tablik mo rò pé torí àwọn olùmọ́ni principle wọ́n ní tẹ́lá tó kọ yàtọ̀ ẹ má dààmú jìnnà ọ̀tọ̀ lòun ọ̀tọ̀ ní tó torí de eléyìí báyìí tí bàbá yìí bá ti wá pẹ́ńbẹ̀ gan ẹ máa fi sùúrù pé àtàdúà ẹ máa bá a sọ ẹ sì máa ṣe sùúrù torí ọmọ bínú ẹ máa tún àṣàdúà títí wa mànà. sí ọmọ kan nìyẹn nílùú kan wọ́n fẹ́ kí bàbá òun fi tẹ̀blígì sílẹ̀ bàbá ń fà òun náà ń fà bàbá torí bàbá ti mú lọ jáde bí ẹ̀mí lò so òun náà wà fà bàbá wà dánilẹ́kọ̀ọ́ wà lù yẹn àti bàbá wa gbọ́ ọ̀rọ̀ ọmọ tó wá ní àwọn wa kì mí ibi tí mo dé sí wọn wá wá so ọmọ yẹn wá sọ pé bàbá òun ní masha ah, Allah ẹ̀yin ni bàbá alábẹ́lẹ́ masha Allah ọmọ wa ni à ẹ bá ń bá wọn sọ̀rọ̀ kó wọ́n fi tẹ̀bílíkì sílẹ̀ kó wọ́n bàbá tẹ̀bílíkì lẹ́sìn ó ní à ibẹ̀ mo bẹ́ẹ̀ kú sí fọlá ẹ má sọ pé bẹ́ẹ̀ kú bò <laughs> ipe òun ti máa tó fà tọmọ òun tó fi jẹ́ pé gbogbo báwọn ṣe ń fà ń fà wọn ni irú ọ̀rọ̀ tí ń gbọ́ mi á abájọ mo ní ẹ̀yin náà máa wá o ẹ má ṣe lákọ̀ọ́kọ́ o ẹ tún wá ẹ tún wá so wọ́n ń sìn kọ̀ wá mọ́. so gbogbo ẹ̀ wọ́n ń pé gbogbo ẹ̀ náà fi ṣe máa ń bá fi sùúrù àtàdúrà kù tọ́lọ̀ máa fẹ́ fi hàn mọ̀nà kò nídìí àwa kò nídìí wa rárá àmẹ́yìn ẹ tara pípé sóríire ẹ máa bá bàbá yín sọ ẹ kan ilé tí mo ń sọ fún yín ní inú kan tó ṣe é for more than thirty years ni ló ti fi Islam ọmọ rẹ tó bí kò fi lọrùn lẹ̀ pẹ̀lú sùúrù àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàláhì àná ni màmá yẹn di mùsùlùmí padà torí ẹ̀ àwa náà gbọdọ etí nù ká máa gbìyànjú ká sì máa bẹ lọ ká máa gbìyànjú ká máa bẹ gbogbo yọ padà ṣeéṣe gbà fún ọ. ní téèyàn bá sọlọ ṣé ẹnikẹ́ni tó bá ṣẹbọ sọ́nà tó bá tọrọ àforíjì tó padà sí Islam tí ọ̀ṣẹbọ má kò ti tán gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé púpọ̀ nínú àwọn sàhábà ọ̀ṣẹbọ ni wọ́n tẹ́lẹ̀ ìgbà tó di mùsùlùmí Islam ọ̀sán kò bo ẹbọ tí wọ́n ti ṣe sọ́nà wọn bá rí o wọ́n tún dẹni tó ga jù nínú Islam àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wà tó ẹgbẹ́ téèyàn bá ṣẹ̀ wọ́n òun nídìí àlàyé o tó máa ń tọrọ àforíjì lásán kò tó o bí ẹni tó ìgbà tó jalè ní sọ́wọ́n ní astaghfirullah astaghfirullah astaghfirullah naam astaghfirullah ẹ̀ṣẹ̀ tó sẹ́lọ̀ yóò forí jìn ọ́ àmọ́ o tún sẹ́yìn torí tó bá lè yàn ó jíwó èèyàn kí ni ó ṣe nísìn lọ́ dáwó padà polówó tó o bá dáwó padà polówó astaghfirullah ọ̀ràn wàá sanjọ́ pé dàlùkìyàmù mọ̀rọ̀ pé yé wa tọ́ ní ìsìn yẹn nìkan mutí wọ́n ṣe astagfirullah astagfirullah astagfirullah naam astagfirullah bẹ́ẹ̀ ni àmọ́ jìyà ẹni tó bá mutí yóò jìyà yóò jẹ ọgọ́rin ẹgba eighty tó o bá jìyà ńlá yé àjẹkù tó bá di dọ́gba ìdàlù kìyàmù ìyá tó ti jẹun fa huwa kaffaratul lak yóò jẹ ìpèsè rẹ ẹ̀ṣẹ̀ yẹn ti parẹ́ nù àmọ́ tó o bá jìyà rẹ̀ fa anta tahtal mashi'a ọmọ abẹ lábẹ bọlọ ń bá ti ṣe fẹ eléyìí ló wá nínú hadith Ubadah ibn Samit tó astaghfirullah tó wá sí Ọlọ́run lè wò ó mọ ọlá kó fi wá sọ pé òǹforí rẹ jàn wọn ebi Ọlọ́run lè rí tonti astaghfirullah tó ṣe Ọlọ́run lè wá sọ pé ó jìyà rẹ lálùkìyàmà torí pé ẹnìkan ò ní wà lìjánà àfi ntọ́lọ́mbà fọ̀ mọ́ ni torí ẹ bẹ́ẹ̀ náà ni zina akramakumullah ẹni tó bá ṣe zina tó bá tọrọ àforíjì tí ò jìyà rẹ̀ láyé tí ń tọrọ àforíjì tí ń tọrọ àforíjì á nìkan máa tọrọ àforíjì torí pé kò jìyà rẹ̀ láyé kọ́sà máa tọrọ àforíjì tó bá wù ọlọ́run tó bá wù ọlọ́run ọlọ́run lè pọ̀ nforíjì kọ́sà tí ó bí léèrè tó bá sì wù yóò ní yóò jìyà rẹ̀ lọ́kótó wà lẹ́jẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mi. wọ́n ní fámìlì kú kìí ṣe mùsùlùmí sáré tẹ̀lé débi tí wọ́n ti sin ọlọ́mọdé ẹ gbọ́dọ̀ tẹ̀lé torí pé mùsùlùmí ò gbọ́dọ̀ tẹ̀lé òkú káfíìrì lọ síbi tí wọ́n ti sin ẹ lójúṣe kan tẹ̀sí mẹ́ẹ̀ àwọn ẹni tí wọ́n bá jọ ń ṣẹ̀sìn wọn àwọn ni ọlọ́mọ ìyanjú rẹ̀ torí ẹ̀ la ṣe ń rọ gbogbo bàbá bàbá tí ó ti gba Islam kán dàkún kán gba Islam gbogbo mọ̀lẹ́bí tí ń ṣe kèfèrí ẹ gba Islam káwọn mọ̀lẹ́bí wọn lè ba lè sojú ṣe fún nígbà tẹ́ ẹ bá sí láyé mọ́ kádùn àwọn kan lè bá bá yín torí pé mùsùlùmí ṣàdúrà fún káfíìn náà wọ́n ní sáà lè gbàgbọ́ pé òkun wà àbùrọ̀mọ́ gbàgbọ́ ọwọ́ àmàlẹ́ sẹ́yìn pé kò sí náà sẹ́yìn pé lómi ọmọ fẹnu wa rọ́ọ̀fù kò sóògùn kò síkiri kan kò síkiri kan àyà ló kọ́ sí ẹ̀tọ́ bá tó kọ́ tó ẹ̀ wọ́n gbọ́ lọ́fà tínú rẹ̀ ó dùn kò sí nínú imani ti islam kò sọ pé kò sí idán kò sí kí gbogbo ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n wọ́n máa hun bẹ́ bọ́ọ̀rì nàbíyí min ahadin illa bi idhnillah ọ̀bí ẹnìkan dáa tó lè fi ṣe nǹkan kan sí ọ àfi tọ́lọ̀ ń bá fẹ́ kọ́ pé yé wa aha torí ẹ kò sí bó wọn ṣe sàṣà nàbì sallallahu alaihi wa sallam Ọlọ́run ọbọ tó gbà là pẹ̀lú qul a'udhu bi rabbil falaq àti qul a'udhu bi rabbin nas sẹ́wọ̀n kó gùn yìí tán àṣàṣì gbogbo rọ́bìṣì yìí nínú fákítìrì ṣètọ́ ni wọ́n ti ń ṣe ṣètọ́ ni bẹ́ẹ̀ àbí òsì ọwọ́ àmàlà tí yín ni pé kí ni tẹ́ máa fi borí aburú kaburú tó ṣe yín. irin tẹ́ fi ti dànù tọ́ba ṣe yín eléyìí jẹ́ si ṣe jẹ́ ẹlòmíì ti máa ń ṣe súnà pe gbogbo kìnnìkan lóyún ń jà òun gbogbo àwọn ológun agba yí agbá ẹ̀ ń tara ẹ̀ jẹ eléyìí nǹkan ni tó mójútó tí ẹni kó mójútó ẹ̀sìn rẹ̀ kó sì máa mójútó ó fi ṣe kíni sàrà òkú àbí sàrà kìnnì bóyá sàrà òkú náà ní tó ń sọ sàrà idan alọ́kọ̀ ìdá ọ̀túnlẹ̀ kan sọ̀rọ̀ fún ilẹ̀ alfọ́rdìl káàmìl alfọ́rdìl káàmìl sàrà òkú abẹ́ẹ̀kọ́ ni aha ẹ tó bá jẹ́ pé ẹni tó kù kú fún ọfẹ́ ṣe sàrà àkókò rẹ̀ tí ó bá sí tọkànjẹ́ pé ìgbà tó lọ́n fún lówó lọ́fẹ̀ẹ́ ṣe sàrà pé kọ́ lọ mú ládàá rẹ̀ lọ bókù rẹ̀ sàrà máa lọ bókù náà kò sí tó burú mbẹ amẹni tí yóò jẹ sàrà yóò jẹ tó ní bùkátà gbogbo yín nìsí masha allah la quwwata illa billah ẹ̀yin lẹ wá péjọ ẹ wá lẹ ń jẹ sàrà òkú àbà àbà ẹ ṣe adúrú yóò máa jẹ sàrà àbà àbà láti èso ń jẹkú jẹlẹ yìí mo rò pé yé wa àwọn ń bára ẹ wọn ayé àwọn tálákà àwọn ò ayé sàrà àkìlẹ̀ wa fẹ́ pẹ̀lú ẹ̀rí pé yorùbá tó máa fẹ́ sẹ́lọ̀ wọ́n máa dára sí rọ́ so gbogbo àwọn bídíà yẹn kí la fẹ́ fi ṣe kò pé wa àgbọ̀dọ̀ sí kìnnì kan sàrà àjọ kẹta àdádálẹ̀ ẹjọ́ kẹta ni sàrà àjọ kẹjọ àdádálẹ̀ ẹjọ́ kẹjọ sàrà ogójì ọjọ́ àdádálẹ̀ ogójì ọjọ́ sàrà ọlọ́dọọdún àdádálẹ̀ ọlọ́dọọdún ètò túmọ̀ sí kọ́ dàrán ní sókùtò alákòóbá tiẹ̀ sálámà ẹni tó fẹ́ ṣe sàrà fún ẹgbẹ̀lẹ̀ máa lọlé nísìnyí bẹ̀rẹ̀ nìkan lóorùn ẹ̀yìn sì mọ́ mi lọ́wọ́ masha allah la kóòtù lila kóòtù hàn gba ilé yìí ó sì gbà lọ́wọ́ yìí òun náà sì ń dààmú wọ Ọlọ́run gba ní sàrà fún bàbá mi tuntun onídìgí lọsẹ lọmọ palatia ọjọpá múlùdùn ní ti lọ kéde ẹ àṣẹ sàrà wa bàbá jáde láyé irọ́ burú omi tún lè sọ pé mo sùn ọwọ́ wo kàlẹ́ndà ọ ó ti pógójì ọdún tí bàbá kú báyìí hmm, ẹ̀ka pàmàlú mẹ́ta ìmáàmù bàdàn àwọn àfa ńláńlá àdádálẹ̀ kò ní bó wàláì kò ní bó ọ̀daràn sí ni kò ní bó wàláì ọ̀daràn sí ni ẹgbọ́n dáná ti sọ ni ó ní man amila amala laysa alayhi amruna. fọ̀húwọ̀ rọ́ọ̀d ìtumọ̀ pé kò ní gbókùnù ẹni tí sì ń jẹ sàrà àwọn kò ní sọ fún yín pé kò dà láéláé torí pé ibi táwọn ti ń wọn wà fọwọ́ ara wọn dínà mọ́ra wọn bí wọn ní ara dínà wọn bó ti ṣe jẹ́ wọ́n ní sáwọn lè máa lẹ́bẹ̀ẹ́ yẹn kí lẹ́bẹ̀ẹ́ yẹn bá wò kò ká lẹ́bẹ̀ẹ́ yẹn ẹnu máa fi bẹ́ẹ̀ ẹnu máa fi bẹ́ẹ̀ báyà tí wọ́n fẹ́ sásábẹ rẹ̀ ni pé ẹ Abubakar àti Umar já ìgbà tí Abubakar tí ọbẹ Umar Umar wà gbà Abubakar wà bá Nabi sallallahu alaihi wasallam Umar náà wà dé Anabi ti yójú padà sẹ́ni fi ọ̀rẹ́ mi lẹ̀ fún mi ni sẹ́ni fi ọ̀rẹ́ mi lẹ̀ fún mi ni so ibẹ̀ ni Abubakar tí wà bẹ̀rù nígbà tí Umar dé tànàbí ti yíjú padà pé kí Umar ọmọ lọ dọ lórí ibú lónìí Abubakar bá jókòó lórí orúnkún rẹ̀ èmi mọ kọ́kọ́ sàbò sisi èmi mọ kọ́kọ́ sàbò sisi kò túmọ̀ sí kó kúnlẹ̀ ńlẹ̀ yóò bá ní ó kúnlẹ̀ yóò bá ní ó kúnlẹ̀ lédè lárúbáwá bàjẹ́tẹ́ abubakar nàlẹ́ rukubatayi wọn lé abubakar jókòó lórí orúnkún rẹ̀ méjèèjì ó jókòó sábà pé yorùbá ó ṣe kíni ó kúnlẹ̀ lẹ́yìn sọ kò túmọ̀ sí pé a lè kúnlẹ̀ bẹ̀yẹn kò túmọ̀ sí nítorí pé yorùbá gbogbo ọ̀nà tí wọ́n bá fi pé a lè kúnlẹ̀ làwọn máa wá sọ eléyìí ò sínú islam kò sínú islam ẹ bá bùkẹ́ dẹ́yẹ wọn ìkúnlẹ̀ kíyan nù islam wọn sì dọ̀bálẹ̀ fún yà àṣà àwọn ọ̀sẹ̀ bọ́ ni bàbá tí sì ń jà ikọ̀ gbọ́dọ̀ kúnlẹ̀ fún bàbá tí ń palanti akọ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún onámọ̀ pásá ọ̀sẹ̀ bọ́ ló ń sọ ẹ rí i pé tó náà sọ fún ọ kò ní sọ pé sìn ní ìpínlẹ̀ sìn fún ọ ṣùgbọ́n àṣà àwọn bàbá wa bàbá yín ṣé mùsùlùmí ẹ bá àwọn ọ̀sẹ̀ bọ́ náà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ so ọ wà very clear àmọ́ pé ní Islam yìí ló ti wá mẹ́rin wá pé ẹ máa kúnlẹ̀ ẹ máa dọ̀bálẹ̀ tó o bá rí mú wa máa fún ọ lẹ́bùn so Islam wà very clear Islam ọ̀fẹ́ kẹ́nìkan gbéra rẹ̀ tayọ ayé rẹ̀ ọ̀fẹ́ kẹ́nìkan kan gbéra rẹ̀ tayọ ayé rẹ̀ tó a fi wá máa di ìgbà múra wá sìn sẹ́mi pé tùmọ̀ Islam ni pé ọyọ wa ló kó sísẹ́rùsìn fún yàn lọ sí di ìjẹ́rùsìn òdodo fún Ọlọ́run ẹlẹ́dàá wa eléyìí jẹ́ bó ṣe jẹ́ àwọn bàbá bàbá ni wọ́n fọ wọnú ó ti mú ẹyin la kẹ́ ẹ máa gbà kúnlẹ̀ kẹ́ ẹ máa gbà dọ̀bálẹ̀ ẹ mú kó lára yín kò sínú ẹ̀sìn ó tún kó bẹ́yìn náà ni ó ń kó báyìí ní nírọ̀rùn àwọn àgbà àwọn lèmọ́mù lèmọ́mù ti kúnlẹ̀ fún táwọn náà kúnlẹ̀ táwọn náà ń gbà kúnlẹ̀ fún wọn ò dàmà wọn ò dàmà lédè kúkúrú táwọn náà bá dàmà wọn pàtì eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ̀sìn ọlọ́run lélẹ́yìí kì í sàṣà wọ́n ní kí ni dájọ́ káwọn máa ṣe comparative lectures kò sí dọ́bòrò àmọ́ lópin ìgbà tó bá ṣe é pé ọ̀rọ̀ báìbùlù tẹ́ fẹ́ máa mú wa ọ̀rọ̀ májẹ̀mú láéláé tẹ́ fẹ́ máa mú wa àwọn tó gbàgbọ́ lẹ̀ ń jọ sọ kìí sàn àwọn mùsùlùmí lẹ́ẹ̀ máa bá sọ ọ́ nítorí pé àwọn mùsùlùmí kí làá fẹ́ kọ́ ọ̀rọ̀ báìbùlù sí tẹ̀ ní nǹkan tẹ́yìn fẹ́ fi ṣe ọ̀rọ̀ tẹ̀wúrátà kí làá fẹ́ fi ṣe wọn á pè ọ ní àfọ̀n ní ọjà àfọ̀nsọ́nà àfọ̀nsàbúrà ọlọ́mọdé ẹni tó gbàwé ń gbọ́ ni wọ́n mọ yọ àwọn lapses jáde fún nínú rẹ̀ lọ́nà tó dé pé at the end of the day yọ padà wà convince wípé táwọn ṣe sọ́nà yọ padà di mùsùlùmí eléyìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé láwọn Islamic universities ọ̀nbẹ́nu ẹ̀kọ́ tó ọmọ gbọ́dọ̀ pọ̀ gbogbo báíbù yìí gbogbo mẹ́tẹ̀ẹ̀mú láéláé ọmọ kọ gbogbo ẹ̀ náà làwọn ọmọ yẹn náà mà wọ́n lè má fi ṣiṣẹ́ torí kẹ́nìkan mọ̀ máa okó ń sùpírí ọ̀rọ̀ kan gbogbo ẹ̀ làwọn ọmọ tán lọ kẹ́kọ̀ọ́ wá ń lè lárúbáwá náà mà wọ́n kọ́ wọn báíbù wọ́n kọ́ wọn gbogbo tòwúrátà wọ́n kọ́ wọn gbogbo ẹ̀ gbogbo tó lè fayọ́ tó lè fi dá wọn ń jàkadì gbogbo ẹ̀ làwọn náà kọ́ àmọ́ tẹ́ ẹ bá fẹ́ sọ kìí ṣe mọ́ṣáláṣí láwàá gbé wa tẹ́bẹ́yìn rí Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní kí leléyìí ó ní tàwùrátà ni nínú tàwùrátà tó lọ ń sọ̀kalẹ̀ bá anabi musa aleyhi salam anabi bá yíjú padà lẹ́ẹ̀kan náà anabi ní sẹ́fẹ́ fi nǹkan mi pààrọ̀ alukurani ní láì jẹ́ pé mo ti kù anabi musa gan bá ń bẹ láyé kò lè rí ilé ayé pé láì tẹ̀lé mi báyìí ni Umar yá dànù torí di eléyìí àwa mùsùlùmí ò nídìí kí wọ́n á pé ẹmu pé comparative kan wá síwájú àwọn mùsùlùmí sáwọn mùsùlùmí tí wọ́n mọ àlùwàlá ṣe tẹ́lẹ̀ náà mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ tí ò dẹ́sìn ìsìláàmù mọ̀ ẹ̀tọ́ wa máa sọ pé ọwọ́ àánú bíbélì pé ah, wọ́n dúró wọ́n wá ka fati àtàwọn àti àmì wọ́n tún wá rúkú à ah, wàláhì ni kò sí fati àbòmí àfinú àlùkùránì àbí bẹ́ẹ̀ kọ́ ni ah, tó lè jẹ torí mi tẹ bá gbọ́rọ̀ débi wọn ni ah nǹkan kan náà làwọn jọ ń ti nà tún ka fatia náà nù bíbélì mi àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn lè ní wọn ṣe kótóbà lórí mímbà kótóbà bá ò ń bọ̀ ń bẹ̀ ń bọ̀ ń bẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ lẹ́nu tó bá ṣe sọ́kàn náà kí ni tó máa ṣe sọ́kàn náà kò sẹ́nìkan kò sí kò lè tú lára tiwọn àmọ́ tó ń bú sàhábì tó ń bẹnu àtẹ́lù wọn tó ń láàánà wọn islam rẹ̀ ń bàjẹ́ fífún anabi sallallahu alaihi wasallam ní ẹgbọ́dọ̀ bú àwọn sàhábì gbogbo wọn láfẹ́ràn sọ ẹnìkan tiwa ẹnìkan ìṣe tiwa nínú àwọn sàhábà wọn àti obìnrin tó ti balaga tí wọ́n fẹ́ fẹ́ra wọn wọ́n sì ti yọjú sí bàbá ìyàwó sí bàbá obìnrin bàbá obìnrin sọ pé kí wọ́n ṣe sùúrù kọ́ ọmọ òun fi parí skul wọ́n á ní kí ọkùnrin ó ṣe sùúrù báwo wá lọkùnrin ó ti ṣe báwo lobìnrin náà ti ṣe kí ni bó wọn ń ṣe tẹ́lẹ̀ fún ọ tó rí bàbá ẹ̀bí kálukú ń gbélé ayé tiẹ̀ kí wàhálà kò nídìí à ńgbà tí èsì kan ti fi fún ọ tọ́wọ́ àsọpọ̀bìnrin mọ́ wọn náà sọpọ̀kùnrin mọ́ ẹ wá máa ṣeré gbèsè ránù ọlọ́mọdé kọjúmọ́ wẹ̀ rẹ kó náà kọjúmọ́ tiẹ̀ so ìsídà kọjọ́pọ̀ ní lọ sílé ìwé ìwọ́n kọjúmọ́ sẹ tiẹ̀ kí ni wàhálà náà rí àbí ó sì wọ ọkùnrin tó bá lè ṣe sùúrù wáyàwó mi lọ síwájú oníkan lóbi tó wà láyé tí ó fi wá di pé zina ń ṣẹlẹ̀ a'udhu billahi minash shaitanir rajim lẹ́yìn wá gba náà Islam ọ̀fà yìí lè fúnra mi. ọkùnrin tí èsì ìyàwó ẹnìkan àti ìsọpọ ẹnìkan obìnrin tí èsì ìyàwó ẹnìkan ẹ gbọdọ wára yín lọ gbogbo àwọn wálé bọ bọ bóun ni òsè ní pé wọn ń ṣe ara wọn wò tí zina fi ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ rárá lábẹ́ òfin Ọlọ́run a kí sara àti fẹyàwó ò kí mú máa kí ló dé tá a gbà ṣètọ́ni tí zina fi ń ṣẹlẹ̀ ìwọ́n tán ni kò ṣe sùúrù sùúrù jọ mélòó ìsídà kọjá pé wọn náà wò pọ̀ ńlọ fẹ́fẹ́ kò ṣe sùúrù fún àbí kọ́ ọmọ òpé tó bá ti ní rí fẹ́nìsì obìnrin mú wọ kọjá bẹ́ẹ̀ wẹ́lómi kọ́ lọ fẹ́ ẹ sì má gbàgbé bí ọ̀pọ̀lọpọ̀ mi ní ṣe sùúrù mi ní ṣe sùúrù kí ẹ sì pé pé òdodo tó ní sóbìnrin yẹn lọ́fà ọwọ́ kọ́kàn fẹ́ sídìí rẹ̀ tó bá ti rí ìdí rẹ̀ ọ̀tán náà ni sẹ́fọ́n náà ni ó tún máa wẹ́ lómi kà so torí de eléyìí báyìí àgbọ̀dọ̀ fàyè zìnnà lẹ̀ ẹnìkan ó láwọn ti lọ yọjú sí bàbá ìyàwó bàbá ìyàwó sì kọ̀ bàbá ìyàwó ọkọ̀ àmọ́ wọ́n ní káwọn wá mọ́jọ́ táwọn sì ákùdù lọ́ba ti pé ọkùnrin bá bẹ̀rẹ̀ sí bóbìnrin ṣe zìnnà. eda dákun tó lọ excuse wo lọ fẹ́ fún lọ níjọ gbé ndàlùkì yá bàbá yìí náà ò kọ o bàbá yìí ò sì sọ pé ọmọ kan lọ o ìwọ sì ti bẹ̀rẹ̀ sí náà kí n bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ náà bíi ti wèrè kọ́ ẹnìkan nìsín obìnrin lọ ó ń sọ pé ọkùnrin tó òun ti parí service ṣùgbọ́n oògùn fúnra ròun ló máa mú ròun lọ bọ́kùnrin àwọn sì ti dá ọjọ́ ìyàwó àmọ́ bí o ti pé òun bá lóyún ní a ah, la hawla wala quwwata illa billah ọ̀daràn ni wà tọkùnrin ọ̀daràn gidi ẹ mọ ẹsẹ̀ lẹ́sẹ̀ ìwà máa máa rọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ ọmọ òfin ọlọ́run ó jẹ́ kó ń mú zina ń bẹnu ẹ̀ṣẹ̀ tó ṣe pé tó o bá fi lè ṣe tó o bá jìyà rẹ̀ láyé yìí a àti rọ́nà lọ rẹ̀ lálùkìyà mà àfi tọ́lọ̀ bá fẹ́ torí pé ọmọ abẹ dáhítẹ́lì mẹ́ṣí à lábẹ́ bọ́lọ̀ bá ti ṣe fẹ́ kí lọ́wọ́ àmọ̀ tọ́lọ̀ ọ̀fẹ́ ṣé yọ ọ̀fẹ́ pé kò jìyà náà ni àbí yọ ọ̀fẹ́ kò ń forí jìn èèyàn ọmọ èèyàn ò sì lè dán lọ́wọ́ torí délé yìí ẹ̀dá jìnnà síra nù ẹja jìnnà sí bàjẹ́ ìbàjẹ́ ọ̀dà tí wọ́n bá tọ́ bá lọ bìkan tó máa sọ pé ọmọ tàwọn parí skul kò sí wàhálà ìdà kò dúró àbí kò wẹ́lò mi dídúró nǹkan ò pé ọ kò pé ọ ọkàn máa lálàkàlà ojoojúmọ́ ọmọ ronú kí gbogbo gbà lọ́fẹ́yọ lọ́fẹ́yàwó mi lẹ́yìn náà yìí bàbá tẹ tẹ lọ mọ́ skul skul rọ̀ wo síbẹ̀ ni tọ́lọ̀ ń bá ní kọ́sẹ̀ mi ni ní parí sukúlù ẹ̀yin tẹ́ ẹ ti sọ pé dìgbà tó bá parí sùkúl ó dájú pé irun yóò tún sọ pé dìgbà ó bá parí sáfíìsì tó bá tún parí sáfíìsì irun yóò tún sọ pé dìgbà tó bá rí sẹ́ alẹ́ jìyà lórí ọmọ tó báyìí ká má jèrè nǹkan lára rẹ̀ ó pé irun yín lẹ́ padà fi ọmọ yín gbọ́ ọba ya àbí kọ́ yálé mọ́ súkálé yín níbi tí ọkọ wọn lóde dé lónìí tọpọlọ fi ń pọn tiẹ̀ káyé tọ́yẹ ká tó máa sakọ sí i pẹ́nìkan fẹ́ fi ọmọ wa ká tó máa sakọ sí i tala ní kó tètè gán ma tó ń bá sọ pọ́tún lani káwọ́ sọ pọ́ lani ẹ wá mú ìyàwó yín àbí bẹ́ẹ̀ kọ́ ẹ má ti tara yín jẹ àwọn ọmọ òfò tí òjá àwọn ọmọ ọrọkọ wọn kún títí fa nísìn sáwọlẹlẹ tọ yẹ bó ti ṣe jẹ wọn lẹni tí ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ láàrin Monday to Thursday ṣé wọn máa ṣe kọ́sùrù àbí wọn ní ṣe kọ́sùrù kò ní ṣe kọ́sùrù kọ́sùrù wà o torí pé Monday Tuesday Wednesday Thursday àbí ẹ̀kọ́ ni yóò ṣe Thursday yẹn ní èkó parí àbí dédàjì gbàù ni wọn padà sí Ìbàdàn bíbá Friday àbí àtọ́ba yẹ pé Friday ni wọn padà yọ ọmọ pé sọ láti rẹ àmọ́ tó bá jẹ́ pé lẹ́kọ̀ọ́ yẹn ó níyàwó mbẹ̀ káìpé ijọ́ méjì péré ní ọ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ ìlú rẹ̀ náà lẹ́kọ̀ọ́ ilé náà lẹ́kọ̀ọ́ kò ní ṣe kọ́sùrù gbogbo olùjẹ́ bá ti níyàwó ilé yín ni ẹ̀ ní ṣe kọ́sùrù níka níyàwó lẹ́yìn atúníyàwó lù mẹ́ta mi jọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bíi ọ́ máa pé sọ láti rẹ kò sí kọ́sùrù ilé lọ wọ́n ní sẹ́tẹ̀ nàbì Isa àrí ìsìlám bá dé sí ọ̀fẹ́ yàwó nítorí àwọn gbọ́ pé kọ̀fẹ́ yàwó àwọn ọba ń gbọ́ bẹ́ẹ̀ àgbọ́ bẹ́ẹ̀ àmọ́ òun náà ṣe lé ayé rẹ̀ títí tí ìparí ntọ́ba fẹ́ ṣe nígbà tó bá dé kó di pọ́lọ́ ń gbẹ̀mí rẹ̀ nítorí pé lẹ́yìn ìgbà tó bá pa àdẹ̀jálì tán so ẹ̀yìn rẹ̀ làwọn Yájújà àti Májújà ó dé nígbà tí Yájújà àti Májújà bá dé àwọn máa ba gbogbo nǹkan jẹ́ kò bá jẹyàn kò bá jẹ anything gbogbo omi wọn mú gbẹ tí kálukú ọgbà so àwọn yájújà àti májújà àti ọmọ adé ànábì Ìsá yóò tún wá máa ṣe pé ah sábà àwọn ilé ìjà ọlọ́run sọ pé ó lè bá wọn jà ẹ lọ wá táwọn èèyàn kan gbàgbọ́ ẹ lọ dúró mi báyìí kọ́lọ́wọ́n bó fi wá pa gbogbo wọn run so ànábì Ìsá ó lo ìwọ̀nba tó kù nù gbèsè ayé rẹ̀ kó tó di kọ́lọ́wọ́n bá wa ẹlẹ́dàá wa yọ gbẹ̀mí rẹ̀ yóò fi wá di kó náà kú tọ eléyìí jẹ bí anabi Isa bá dé so ó ti fẹ́ yàwó kó tó lọ kò tí ì fẹ́ yàwó kó tó lọ eléyìí ọkàn wa tọ́ba dé yóò ṣe tọ́ba ṣẹ́kù nínú ìgbésí ayé rẹ̀ gbogbo ntẹ́ni tó sì wà láyé máa ṣe tọ́ba wù ṣe yóò ṣe kíni yóò ṣe eléyìí jẹ bó ti ṣe jẹ mẹ ọlọ́run kó fa àlùbáríkà sí ìgbésí ayé wa ọlọ́run ọba kó foríjì wa ká tó kú kó foríjì wa lẹ́yìn kú wa kó ṣàánú wa jọ gbẹ̀ndà kìyàm. subhanahu wa ta'ala alhamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka. jazakumullahu khairan jaza. àwa tí a bá ní mọ́tò yìí kájọ ká gbé kúrò àwọn èèyàn fẹ́ kọjá mus nine six dk ec eight a fst rav four.